láti gbọ́ ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ọ̀gọ́ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí wọ́n gógó ní ayé yìí ṣùgbọ́n ọlọ́run ti pèsè ìránṣẹ́ rẹ̀ apọ́sítù bọ́lá mẹ́dìnà tí í ṣe alákòóso ìjọ the called out ministry ó dá mi lójú pé ọlọ́run yóò bá ọ pàdé nínú ìwàásù yìí àmín. jésù olúwa mo bẹ̀ ọ́ tó bá jẹ́ pé ìwàásù tí màá wà gbẹ̀yìn rèé tàbí ìwàásù tí olùgbọ́ mi yóò gbọ́ gbẹ̀yìn rèé kí ikú ó tó pa òun tàbí èmi tàbí kí ìpè ó tó dún jẹ́ kó kọ orúkọ wa sínú ìwé ìyè má sì jẹ́ ká jẹ̀bi ọ̀rọ̀ yìí torí mo mọ̀ pé ọjọ́ ìṣirò ó ń bọ̀ dẹ̀dẹ̀ kò ní falẹ̀ kò ní pẹ́ mọ́ ràn án lọ́wọ́ ràn èmi náà lọ́wọ́ gẹ́gẹ́ bí olùsọ àti gẹ́gẹ́ bí olùgbọ́ ká lórúkọ nínú ìwé ìyè kó tó pẹ́ jù Jésù náà Olúwa wa àmín ọjọ́ ìṣirò òní ìwàásù tòní ọjọ́ ìṣirò Jésù ń bọ̀ ní òfurufú pẹ̀láyọ̀ ọjọ́ ayọ̀ ọjọ́ ayọ̀ àwọn tó fẹ́ wọn ó fò rẹ̀ ní sánmọ̀ ọjọ́ ayọ̀ ni o wọn ó pàdé rẹ̀ láti mọ́ bá olùgbàlà gbé ní sánmà fún ọdún méje lẹ́yìn yẹn Jésù yóò padà wá sínú ayé yóò lo ẹgbẹ̀rún ọdún a ó bàjọba a ó sì bá rúùlù gbogbo ayé lẹ́yìn yẹn a ó wá lọ síwájú ìtẹ́ ìdájọ́ funfun mo kàn paraphrase ẹni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó lórí tí mò ń sọ yìí dákun mo bẹ̀ ọ́ wá Jésù rí lónìí alájà alájì ọmọdé àgbà pásítọ̀ olúwo apènà babaláwo custom officer ọlọ́pàá aṣọ́bodè ẹnikẹ́ni yòówù kó jẹ́ pírẹsidẹ́ǹtì gómìnà sójà olówó ọlọ́lá onípò ẹ̀yin tí ìjọba ń bẹ ní ọwọ́ wọn ẹ̀yin senators ẹ̀yin tẹ́ ń bẹ ní house of representatives gbogbo yín ẹ̀yin honourables gbogbo ẹ̀yin local government chairmen gbogbo yín pátápátá lọ́kùnrin àti lóbìnrin tó bá ti ṣe pé ènìyàn ni ọ́ tá a bí ọ jáde nínú obìnrin tó o sì mọ ara rẹ ní ènìyàn ẹlẹ́ran ara abẹ̀mí lórí èèpẹ̀ tí ẹ̀jẹ̀ àti omi ó sì ń ṣàn nínú àgọ́ ara rẹ o ò lè rí mi ní ìbádọ̀bálẹ̀ kí n bẹ̀ ọ́ mọ́mọ́ fayé lẹ̀ láì ní Jésù Jésù ó léwu fún ọ ó léwu fún ọ ó léwu fún ọ mo fà ọ létí lẹ́ẹ̀mẹ́ta ọjọ́ ìṣirò yá lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run Kọ́ríńtì kínní orí kẹta màá bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹwàá Kọ́ríńtì kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé mo ti fi ìpìlẹ̀ sọ́lẹ̀ ẹlòmíràn sì mọ̀ le ṣùgbọ́n kí olúkúlùkù kó kíyèsára bí ó ti mọ̀ ọ́n le nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè filélẹ̀ ju èyí tí a ti filélẹ̀ lọ tí ń ṣe Jésù Kristi ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà fàdákà òkúta iyebíye igi koríko àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn nítorí ọjọ́ náà yóò fi hàn nítorí pé nínú iná lè ó fi hàn iná ni yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí ti ṣe bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ṣe lórí rẹ̀ bá dúró òun á gba èrè bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná òun á pàdánù ṣùgbọ́n òun tìkára rẹ̀ li a ó gbàlà bí ẹni la iná kọjá mi ò mọ̀ bóyá òun òun tẹ́tí sí mi ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni ẹ̀yin ń ṣe àti pé ẹ̀mí ọlọ́run ń gbé nínú yín bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ òun náà ni ọlọ́run yóò parun nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́ kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́n ẹ jẹ́ kí ó di aṣiwèrè kí ó bàa lè gbọ́n nítorí ọgbọ́n ayé yìí wèrè ni ní ọ̀dọ̀ Ọlọ́run nítorí a ti kọ wípé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn a sì tún kọ ọ́ pé Olúwa mọ èrò ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín ni ohun gbogbo ìbáà ṣe Pọ́ọ̀lù tàbí Àpólò tàbí Kéfà tàbí ayé tàbí ìyè tàbí ikú àti ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ ohun ni gbogbo wọn ẹ̀yin sì ni ti Kristi Kristi sì ni ti Ọlọ́run ó fi ààyè sílẹ̀ láti ka ẹni tó gùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sí ọ létí kó o lè mọ̀ pé ọjọ́ ìṣirò ń bọ̀ kò sáṣe gbé àṣepamọ́ ló wà ọlọ́run sì rí ọ yóò sì bí ọ léèrè ní tó gbé ilé ayé ṣe alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run la jẹ́ ọ̀rọ̀ yìí ò yọ pásítọ̀ sílẹ̀ kò yọ olùdásílẹ̀ sílẹ̀ kò yá àgbà tàbí èwe sílẹ̀ kò yọ ọmọdé tàbí ọlọ́lá sílẹ̀ gbogbo ènìyàn ló kó papọ̀ pé ọjọ́ ìṣirò ó ń bọ̀ wá ọjọ́ ìdájọ́ nìyẹn tí kẹ́kẹ́ yóò pamọ́ àti òru lẹ́nu gbẹrẹgẹdẹ ó gbiná akutuku ó wu ọjọ́ ń bọ̀ wá ẹni olúwa wí ọjọ́ ìṣirò bíbélì wípé iná ni yóò dán iṣẹ́ rẹ àti tèmi wò irú èyí tí ń ṣe bó o bá fi kókó kọ́lé kò láyọ̀lé ní ìgbà ọ̀gbẹlẹ̀ iná lè padà sọ ọ́ di tẹ́nàǹtì ṣùgbọ́n tó o bá fi góòlù wúrà òkúta iyebíye tó o bá fi kọ́lé bí iná bá bọ́ sí inú rẹ̀ yóò mọ dùn sí ni ọjọ́ ìṣirò ó ń bọ̀ wá tẹ́ḿpìlì ọlọ́run ni ìwọ àti èmi má ṣe bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́run wípé tẹ́ḿpìlì ọlọ́run ni ìwọ àti èmi ẹni tó bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ iná ni ọlọ́run yóò parun àti pé ìrònú àwọn tó pera wọn ní ọlọ́gbọ́n nínú ayé yìí bíbélì sọ pé asán ni wọ́n àti wípé wèrè ni ọ̀rọ̀ àgbélébù lójú àwọn tí yóò ṣègbé létí àwọn tí yóò ṣègbé nínú ìrònú àwọn tí yóò ṣègbé nínú àwọn tí ikú ayérayé kàn wèrè ni ọ̀rọ̀ àgbélébù já sí ní ojú wọn ọjọ́ ìṣirò ọjọ́ ìṣirò á lé ọjọ́ ìṣirò yóò gbòòrò ọjọ́ ìṣirò á banilẹ́rù ọjọ́ ìṣirò yóò tutọ́ sí ni yóò tutọ́ sí ni lẹ́nu buyọ̀ sí kẹ́kẹ́ apamọ́ àti òró lẹ́nu ní ọjọ́ náà ọjọ́ ìṣirò ẹkún àpọ̀jù ayọ̀ àti ìdùnnú lọ nítorí pé gbogbo ènìyàn pátápátá ń ló máa wà lórí ìlà níwájú atóbijù ẹni ìyanu tí kò ṣeé bá wíjọ arúgbó ọjọ́ fúnra ara rẹ̀ ọ̀bẹ nìkan jà fọwọ́rẹ́ gbogbo ara alé nímú ọba tí ò jáde nílé ṣùgbọ́n tí ń ba ara ẹ̀ lẹ́rù nígboro ògìgì fi alẹ́ la má nẹ pẹ̀kun olójú idẹ ẹlẹ́sẹ̀ idẹ ọba tírun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú yàgbóyàjù ọkùnrin ogun ọ̀mọ̀ràn mọ́yún inú ìgbín ọba tí ń dá kan tí ń dápa tí ń dápin olórí lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo fóun gbogbo tóun gbogbo ò lè ṣe lòdì sí ọjọ́ ìṣirò ń bọ̀ wá ariwo àti ìdágìrì òun ìrọ̀ kẹ̀kẹ̀ ìdákẹ́rọ́rọ́ yóò da jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ìpayà gbogbogbò ọmọdé àti àgbàlagbà tó wà níwájú olódùmarè fún ìdájọ́ èyí tí kò láàánú nínú tàbí ẹ̀bẹ̀ bíbẹ̀ bóyá kò yí ọ ọjọ́ ìṣirò wà ní ọjọ́ ìdájọ́ ẹ̀bẹ̀ bíbẹ̀ kò ní ran nǹkan kan kò ní sèso òrònúpìwàdà kò ní sèso òdáríjì kò ní sèso òtẹ́wọ́gbà kò ní sèso àánú kò ní sèso oore ọ̀fẹ́ ẹ̀bẹ̀ bíbẹ̀ ní ọjọ́ ìdájọ́ kò ní wúlò fún ọ bó o bá bẹ Ọlọ́run bẹ̀ nísìn bó o bá sunkún sunkún nísìn bó o bá ní ẹ̀ṣẹ̀ rẹ kọ̀ sílẹ̀ kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ báyìí bó o bá kú tán kó o tó fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ o ti bọ́ sórí aṣọ òbọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rin ìhòhò wọjà wàá kábàámọ̀ wàá ké wàá sunkún gbogbo ẹ̀rín tó rin láyé ayérayé ni wàá fi sunkún rẹ̀ gbogbo àbámọ̀ èyí tó yẹ kó o ká láyé ayérayé ni wàá ti lọ máa ká n tí o ráyè fún ní ayé yìí wàá wá ráyè fún ní ayérayé wàá gba bàbá ńlá àdúrà lọ́rùn àpáàdì àmọ́ kò ní wúlò fún ọ wàá ronúpìwàdà lẹ́ẹ̀mẹsàn lẹ́ẹ̀mẹwàá kò ní wúlò fún ọ kódà ó gbé ara rẹ̀ ṣépè bóyá ọlọ́run yóò ronúpìwàdà láti dáríjì ọ pàbó ni yóò jà sí ní ọjọ́ náà torí náà dákun mo fẹ́ kí o tètè bá ẹlẹ́dàá rẹ làjà lónìí ẹni ìyówù kó jẹ́ nínú ayé tó ń gbọ́ ìwàásù yìí ọba ni ọ́ tàbí ìjòyè ẹnikẹ́ni ní ibikíbi bó ti wù kó ní ipò tó àbí bó ti wù kí ayé kó bá ọmọ tó bó ti wù kí ayé kó kàtì ọ́ tó lọ́ọ́ bá ẹlẹ́dàá rẹ làjà bó o tálákà láyé tó o sì kú sínú ẹ̀ṣẹ̀ ìyẹn ò ní pé kó o mọ́ lọ ọ̀run àpáàdì o bó o jólówó láyé tó o kú sínú ẹ̀ṣẹ̀ ìyẹn ò torí pé ẹ̀ pé ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ìgbà tó o ti lówó láyé bá a ti ń ṣe láyé là ń ṣe lọ́run àárín àwọn ènìyàn nìyẹn wà o bó o bá lórúkọ nù ìwé yóò yà ọ́ lẹ́nu pé bá a ti ń ṣe láyé kọ́ là ń ṣe lọ́run o ó yí ọ ọlọ́run ó sọ síbi tó jinlẹ̀ jù ní ọ̀run àpáàdì ó mọ̀ fi lọ́n ṣe oúnjẹ òòjọ́ jẹ láé àti láéláé ọ̀run àpáàdì yẹn rán ọ létí sí i kò sẹ́rìn lọ́run àpáàdì kò sí ayọ̀ lọ́run àpáàdì kò sí ìsinmi lọ́run àpáàdì kò sórun lọ́run àpáàdì kò sí ìjà lọ́run àpáàdì wàhálà ló ń bẹ lọ́run àpáàdì olùrànlọ́wọ́ kò sí lọ́run àpáàdì alábò kò sí lọ́run àpáàdì abánigbẹ́rù ẹni kò sí lọ́run àpáàdì bó o bá lọ ọ̀run àpáàdì tí ẹ bá ọ délẹ̀délẹ̀ dókèdókè járíjárí jálẹ̀jálẹ̀ ó bá ọ nìyẹn láé àti láéláé àwọn kan sì lọ ọ̀run àpáàdì lánàá àwọn kan lọ láàárọ̀ bí mo ṣe ń wàásù lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àwọn kan ń fayé sílẹ̀ láì lórúkọ nínú ìwé yìí tí wọn ò sì mọ̀ pé ó léwu fún àwọn torí pé wọ́n ti kàwé wọ́n ti lówó wọ́n ti kọ́lé ayé ti mọ̀ wọ́n wọ́n rò pé àwọn wọ̀nyẹn náà káàdì ìdánimọ̀ ní ìjọba ọlọ́run ni wọn ò sì mọ̀ pé bí a bá wọnú ìwé yìí tí a ò rí orúkọ rẹ níbẹ̀ tó òsòrí burúkú gbẹ̀yìn gbà ní ọ̀run àpáàdì torí náà mò ń rọ̀ ọ́ mò ń tù ọ́ mò ń bẹ̀ ọ́ mò ń pè ọ́ mò ń ké tantantantan mo sì ń ké gbàjarè wípé bá ẹlẹ́dàá rẹ làjà lónìí nígbà tí ìrètí àti àánú ìrònúkúwàdà sì ń bẹ fún ọ ìwọ olùgbọ́ mi ni o bẹ́ẹ̀ ni mi ò bá gbogbo ayé sọ̀rọ̀ ìwọ kan tó nínú tó ń rò yìí tó gbọ́n tó tí o sì fẹ́ lọ sọ́run àpáàdì ni mò ń bá sọ̀rọ̀ yìí o bá ẹlẹ́dàá rẹ làjà kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú iṣẹ́ kúrò nínú ìkà kúrò nínú òkùnkùn tàbí àìbọ̀wọ̀ tó tó fún ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bó o bá bọ̀wọ̀ fún ọlọ́run tó o sì ní ọ̀wọ̀ tó tó fún ọ̀rọ̀ ọlọ́run kò sígbà tí o ò ní padà ṣègbé torí ó sọ nínú ìwé àìsáyà orí ìkẹrìndínláàádọ́rin sixty six ẹsẹ̀ ìkejì ó ní eléyìí ni èmi yóò wò oníròbìnú jẹ́ òtòṣì ní ọkàn tó sì wárìrì sí ọ̀rọ̀ mi bí o ò bá bọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run o ò ní wárìrì sí ọ̀rọ̀ rẹ̀ bó o bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ta bà ọ́ yálà kó wọ́ ṣe é àbí kó fẹsẹ̀ janlẹ̀ àbí kó máa rán mú àbí kó máa ráhùn àbí kó máa pè ní àṣejù àbí kí inú bí ọ bẹ́ẹ̀ o mọ̀ ńgbà tí Jésù wà láyé and he preaches. It could have been different to Jesus' messages. It's either you are glad or you are sad or you are mad. mi ò ráyè àti ṣàlàyé màá máa ṣàlàyé tó bá yá bí àyè bá gbà mí torí náà jẹ́ kó yí ọ lónìí o pé ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí ó ń dún jáde sí ọ ta ló wá mọ̀ bóyá àǹfààní ìgbẹ̀yìn ń lò ń gbọ́ yìí kí ọjọ́ ìṣirò tìrẹ kó tó wọlé dé o bá ti lè gbẹ́mìí mì ọjọ́ ìṣirò tìrẹ bẹ̀rẹ̀ àǹfààní àti ṣe àtúnṣe tó bàjẹ́ láyé kó tó kúrò kò ní sí mọ́ torí náà bá ẹlẹ́dàá rẹ làjà kúrò nínú ẹ̀ṣẹ̀ dáwọ́ iṣẹ́ ibi ṣíṣe dúró ronúkúwàdà tọkàntọkàn kúrò nínú ìkà jáde kúrò nínú òkùnkùn tàbí àìbọ̀wọ̀ tó tó fún ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ òní olónìí ni kò ṣe àní bó ṣe ń gbọ́ mi yìí ni kò ṣe tí mò ń wí yìí kó bàa lè dára fún ọ jẹ́ kí olùkọ́ àgbà tí ń ṣe Kristi Jésù olúwa olùgbàlà ọmọ ọlọ́run ọ̀gá ògo jùlọ kó kọ orúkọ rẹ sínú ìwé ìyè kí ìsinmi ayérayé má bàa fù ọ́ ru ọ̀rọ̀ rèé o fún ìwọ gẹ́gẹ́ bí ọmọ tí inú Ọlọ́run dùn sí torí náà ẹni tí bàbá bá fẹ́ ẹni máa ń bá wí ẹni tí bàbá bá fẹ́ ẹni máa ń bá wí Jésù wípé kíyèsí mo dúró ní òde ilẹ̀kùn mo sì ń kànlẹ̀kùn ọkàn rẹ ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ogún bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tó sì ṣí ilẹ̀kùn èmi ó wọlé èmi ó bá jẹun òun náà yóò sì bá mi jẹun ebéèrè wípé bó o bá gbọ́ ohùn rẹ̀ má ṣe ṣí àyà rẹ le bíi ti ìgbà ìmúnibínú àwọn baba yín wọ́n dán mi wò ní aginjù wọ́n sì rí ìbínú mi ogójì ọdún ni wọ́n fi rí ìbínú mi mo sì búra fún wọn nínú ìbínú àti ìrunú mi wípé wọn ò ní wọ ilẹ̀ ìlérí gbogbo àwọn tó jẹ́ ọmọ ogún ọdún tán jáde kúrò ní jìbìtì kò sí kan tó wọ ilẹ̀ ìlérí nítorí àìgbọràn nítorí orí kankan nítorí ẹ̀ṣẹ̀ nítorí ìgbéraga nítorí ṣíṣe ìfẹ́ inú ara ẹni jẹ́ kó yí ọ that nobody becomes mighty Nobody becomes great. Nobody becomes somebody worthwhile in life by leading himself. Má darí ara rẹ, jẹ́ kí Ọlọ́run darí rẹ. Bó o bá ń darí àyànmọ́ àti ayé rẹ bó ṣe wù ọ́, èmi mo ní ara mi, ní tó bá wù fara mi ṣe, nǹkanlùkù kó gbẹ́nu ẹ̀tì, nǹkanlùkù mọ̀ bù mí, nǹkanlùkù fi tiẹ̀ ṣe tiẹ̀. Ọlọ́run ló dá mi báyìí, bí mo tí mo sì ti yà ni mo ti yà. Bó bá ṣe yẹn ló fi ọ̀rọ̀ ayé rẹ lé wàá jẹ̀bi nígbà tó bá kúrò nínú ayé in tí ò yí ọ lẹ́yìn ikú in ni ọlọ́run ń yọ̀ǹda fún ọ lọ́fẹ̀ẹ́ lófò yìí bóyá wàá rí inú rò nínú rẹ̀ gbogbo àwọn tó jáde ní ilẹ̀ íjíbítì ní ọmọ ogún ọdún sókè wọn ò wọ ilẹ̀ ìlérí ọlọ́run sọ pé aginjù ni wọn ò kú sí òkú wọn kò sì ní ní sàárè sórí ìbínú ọlọ́run báyìí mo ti sọ nù wàásù kan jẹ́ tó rán ọ létí our God is hundred percent loving and hundred percent terrible má ṣubú sínú ẹ̀rù ọlọ́run o ó bá ṣubú sínú ẹ̀rù àti ọwọ́ ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ wàá ké họ́wùhọ́wù wàá ké súkú yóò yà ọ́ lẹ́nu wípé pé bí ọlọ́run ṣe nífẹ̀ẹ́ tó iná ló burú tó yóò díjú bẹ́ẹ̀ ni pé òun kọ́ ló dá ọ yóò díjú bẹ́ẹ̀ ni pé kò fún ọ ní àǹfààní ìrònúpìwàdà rí yóò sì sọ ọ́ sí ọ̀run àpáàdì níbi tí ẹkún àti ìpáyín keke yóò gbé wà láé àti láéláé má bá wọn lọ bẹ́ẹ̀ o yàtọ̀ sí kálébù àti Joshua àwọn nìkan ló bá wọn wọ ilẹ̀ ìlérí torí pé ńgbà tí Ọlọ́run sọ fún Mósè kó rán àwọn amí láti lọ ṣe amí ní ilẹ̀ Kénáánì àwọn nìkan ṣoṣo ló mú ìròyìn ayọ̀ tọ Mósè wá Mósè sì ṣe ìlérí tí Ọlọ́run sọ fún wọn pé ìwọ Joshua àti ìwọ Kálébù báyìí kàsà báyìí káwòdì ó sì rí bẹ́ẹ̀ ńgbà Mósè ṣetán láti kú Ọlọ́run kó bọ́ ẹ̀rù ọ̀wọ̀ àti ògo rẹ̀ kó bọ́ sára Joshua bẹ́ẹ̀ ó sì ṣe é ó bá tirẹ̀ lẹ Mósè kú ọlọ́run sì sìn ín ó bá tirẹ̀ lọ ó lọ sí ayérayé bẹ́ẹ̀ dọ́là àwọn ọmọ Ísírẹ́lì wọn ò mọ sàárè Mósè ká má bàa sọ di òrìṣà tí wọn ìbá máa bọ nítorí náà jẹ́ kó yé ọjọ́ ìṣirò ó ń bọ̀ lórí ohun gbogbo tó o ti ṣe láyé ọjọ́ ìṣirò ó ń bọ̀ ohun tó o fi gbogbo ọjọ́ ayé rẹ ṣe kó o tó kú wàá jíyìn níwájú ọlọ́run wàá jíyìn fẹ́lẹ́dàá wàjí yìn fún atóbi jù wàjí yìn fún onídàájọ́ àgbà tí kì í gba rìbá wàjí yìn fún onídàájọ́ àgbà tí ò ṣe é bẹ̀ wàjí yìn fún onídàájọ́ àgbà tí kì í dárí jini lẹ́yìn ìgbà tí aago àti àkókò orí ọ̀fẹ́ bá ti lù kọjá lọ bóyá ló mọ̀ pé aago àti àkókò orí ọ̀fẹ́ ó ń roko àti dópin lórí ayé rẹ báyìí wọn náà wo ìgbé ayé rẹ àwọn àǹfààní tó ti fi ṣòfò wàá jíyìn rẹ̀ ní ọjọ́ ìdájọ́ ohun mìíràn tí wàá jíyìn ní ọjọ́ ìdájọ́ mo fẹ́ kó mọ gbáradì ní o láti ṣe ìṣirò lórí àwọn nǹkan wọ̀nyí ohun àkọ́kọ́ ni pé gbogbo ọjọ́ ayé rẹ in tó o fi ṣe kó o tó kú wàá jíyìn rẹ̀ ní ọjọ́ ìṣirò wàá jíyìn ọkọ aya àti àwọn ọmọ rẹ pátá níwájú Ọlọ́run àwọn ọmọ rẹ tó fẹ́ gba Jésù òòjẹ́ kan gbà wàá jíyìn ní ọjọ́ ìdájọ́ ọkọ tàbí ìyàwó rẹ tó fẹ́ gba Jésù nítorí bá bá wọn bá bá ẹ lọ́dọ̀ àwọn fẹ́ ń bá bá ẹ lọ́dọ̀ àwọn amen amen ìwọ ìwọ ń bá ẹ bá ẹ lọ́dọ̀ àwọn amen amen wò Hmm, orí rẹ̀ kúrò ní ọrùn rẹ̀ ó sì bẹ̀rù lóòótọ́ kò lọ ìyẹn ò ní ọmọ ọlọ́run àpáàdì ṣùgbọ́n a ó tún béèrè ẹ̀jẹ̀ rẹ̀ ní ọwọ́ rẹ̀ ẹbí ọ̀nà méjì ń lo jẹ yẹn ó ráyè sin ọlọ́run ẹni tí ọlọ́run fẹ́ gbàlà ó tún fi àìmọ̀kànmọ̀kàn agídí ọkàn ìgbéraga àyà rẹ̀ ó fi ṣe ìdènà rẹ̀ ó yẹ kó rí ọlọ́run gbà ibo ni ọkọ rẹ wà ó ti sọ sí òkùnkùn ayé ibo ni ìyàwó rẹ wà ó ti dáadáa ọmọ mẹ́fà ó wá ń ṣe the man is good káàkiri gbogbo gbòòrò ó ò lẹ́rìí ọkàn ó ò lẹ́rìí ọkàn bẹ́ẹ̀ ìdájọ́ rẹ rèé létí ìsòkòtò rẹ tó mọ̀ ó rò pé ó jìnnà gbogbo ibi tó o bá rìn dé o ń fẹjú ara rẹ sùn látàrí ọwọ́ ọwọ́ ìyà tó o fi mú ìyàwó rẹ ọwọ́ ìpọ́njú tó fi mú ìyàwó rẹ ìyàwó rẹ ní ń gbélé ìyàwó rẹ ní ń tọ́jú ilé ìyàwó rẹ ní ń tọ́jú ọmọ ọmọ sọ pé those are my children your children àbí àwọn ọmọ ìyàwó rẹ kì í sàwọn ọmọ rẹ that's my wife mm that's your husband ló yẹ kó o sọ ó ní tìjú ni o fi àwọn ọmọ rẹ sílẹ̀ òórìn gbèrègbèrè káàkiri o wá ń pàdé ọmọ rẹ lórí íńtánẹ́ẹ̀tì o pàdé rẹ lórí facebook sọ pé àbọ̀mọ mi ni àbí ayé rẹ rèé ọmọ tó bí o mọ̀ mọ́ o ti dàgbà torí o ti jáde ní ìsìn tó o ti yáwò lọ ànìkànjẹ́ bàtà ojú ń fasọya tó o ti bá lọ tipẹ́ tó ti lọ káàtì àwọn obìnrin àjèjì tó ti gbẹ́ ẹlẹ́jẹ̀ tó ti ìwọ tó rí rùmùrùmù tẹ́lẹ̀ wo ń tó kà o ti yọ́ látòkè délẹ̀ orí rẹ ti rí palangọ látàrí ìrìnkúrìn rírìn káàkiri ó yí ọ aya rẹ àti àwọn ọmọ rẹ wà jíyìn ní ọjọ́ ìṣirò níwájú ọlọ́run aya máa jíyìn fún ara rẹ̀ ṣùgbọ́n ní aya fi ọkọ rẹ̀ ṣe ní aya fojú ọkọ rẹ̀ rí ẹ̀yin tẹ́ ẹ máa ń fi nǹkan oṣù ṣe oúnjẹ fọ́kọ wà á jíyìn ní ọjọ́ ìṣirò ẹ̀yin ọkọ tẹ́ ẹ fi ìyàwó tẹ́ ẹ fi ṣòwò tẹ́ ẹ lọ fẹ́ míì wà á jíyìn ní ọjọ́ ìṣirò tọkọ ti ìyàwó aláìní láárí tí ẹ ò tọ́jú àwọn ọmọ yín ẹ ó jíyìn ní ọjọ́ ìṣirò nínú ìjọ ní ibi iṣẹ́ tàbí ní orílẹ̀-èdè wàá jíyìn jẹ́ kó yí ọ aláìmọ̀kan ènìyàn ní máa ń aláìmọ̀kan aláìní ìbẹ̀rù àti ìpayà ló máa ń di ipò mú nílé olúwa báṣubàṣu láì ṣe ìṣirò lórí ipò tó dì mọ́ bó o bá jẹ́ onípò níbikíbi láàrin ìlú nínú ẹbí tó ti jáde wá bọ́yá olórí ẹbí ni ọ́ mọ̀mọ̀ da ẹbí rú bó bá da ẹbí rú ɛɛ nti ba sɔla bɛ ge a máa fɔwọ́ lalẹ̀ a máa nà ka sókè a máa sojú mètòmètò nínú òkùnkùn tàbí pé o ti jẹ́rìí bá o ti gba dòdò lọ́wọ́ ọmọ ìjọ bó o lè ṣe bá sọ òdodo mọ́ bó o bá di ipòkípò mú nínú ẹbí nínú ìlú nínú ìjọ níbi iṣẹ́ tàbí ní orílẹ̀-èdè rẹ o jẹ́ ronú kó o sì sọ ṣe tó o bá sọ ṣe o jẹ̀bi o sì jẹ̀bi ara rẹ délẹ̀délẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú ipò ojú ọlọ́run rí yín ẹ̀yin tẹ́ ń fi owó òṣìṣẹ́ dùn wọ́n tẹ́ ò san owó òṣìṣẹ́ ojú ọlọ́run rí yín minimum wage eighteen thousand kò ràn bí kankan mo ti sọ nígbà kan rí ìdí tí àwọn olóṣèlú fi ń para wọn ní nàìjíríà ó ní wípé owó tó ń bẹ ní house ó ti pọ̀ jù owó tó ń bẹ ní senate ó ti pọ̀ jù senate president kó máa gba fifty thousand lóṣù oyè vice president kó máa gba two hundred thousand lóṣù president pàápàá kó máa gba five hundred thousand iṣẹ́ mélòó ní í ṣe ọ̀hún kó máa gba five hundred thousand lóṣù ẹ rí i pé àwọn èèyàn ò ní máa para wọn sí mọ́ minimum wage àwọn teacher tó kọ́ president àwọn teachers tó kọ́ senators tán fi wá di ọlọ́lá onípò lónìí ìlówó wọn tiẹ̀ wá kéré jù bẹ́ẹ̀ ọjà kan lájọ ná orílẹ̀-èdè kan lájọ wà ilé epo kan láti jọ ń ra epo ṣé ìjọba àpapọ̀ kí ni ń ṣẹlẹ̀ báyìí o ìgbà wo la ó bọ̀ ọ́ nínú èyí tá a kò sí yìí ó yẹ kí president wa ẹ review ẹ̀yin senators ẹ̀yin lawmakers decision makers ẹ̀yin policy makers ẹ̀yin mo sọ kó lè yé yín dáadáa ẹ review àwọn nǹkan wọ̀nyí àwọn teachers kọ̀ọ̀kan kò yẹ kán gbà less than hundred thousand lówó oṣù òótọ́ ọ̀rọ̀ ló ń gbọ́ lẹ́nu mi yẹn principal kò yẹ kó gbà less than two hundred and fifty thousand lówó oṣù bẹ́ẹ̀ ni ihun tó ti mú ẹ̀ mọye tí àwọn senators ń gbà ẹ̀ mọye tí àwọn àwọn house of assembly àwọn tó ń bẹ ní kíla ti ń pe orúkọ ẹ̀ ẹ̀ mọye tí wọ́n ń gbà àwọn governors kọ̀ọ̀kan ẹ̀ mọye owó oṣù tí wọ́n gbà àwọn governor tó ti fipò sílẹ̀ ní ìsìn tẹpẹ́ láti wá ti padà di commissioner of kinní kan láti padà di kinní kan ń bì kankan mọ́jẹ́nsì sọ́jà yìí ẹ̀ mọye tí wọ́n ń gbà ni owó oṣù wọn gẹ́gẹ́ bí governor gẹ́gẹ́ bí past eh, governor ó sì ń lọ àwọn president náà wọ́n sì ń gba owó wọn dọ́là àwọn tí ó sì ń ṣiṣẹ́ ní ìsìn ebi wa ń pa wọ́n ẹ̀sọ̀ ṣe kí lẹ fẹ́ fowó ṣe gan adúrú owó tẹ́ ẹ ti ní adúrú ọlá tọ́lọ́run ti fi fún yín ẹ sì ń fi ìyà jẹ àwọn ènìyàn àwọn pensioners nìyẹn gratuities wọn ẹ san àwọn bàbá àgbàlagbà tí ò tiẹ̀ ríran mọ́ wọ́n ń kú sórí láyìn ẹ̀jẹ̀ rèé o yóò sì bí wá gẹ́gẹ́ bí olórí ní nàìjíríà torí náà ipò tó dì mú táìmù tó lò ń bẹ̀ nínú ẹbí nínú ìjọ nínú iṣẹ́ níbi iṣẹ́ ní orílẹ̀-èdè ó ṣèṣirò ní ọjọ́ rẹ̀ ní ọjọ́ ọ̀dájọ́ gbogbo past presidents present presidents past governors present governors gbogbo senators pátá pátápátá ní nàìjíríà ẹ ó jíyìn ibi tẹ́ ẹ bá nàìjíríà dé ẹ ó jíyìn ohun tẹ́ ẹ ṣe ní orílẹ̀-èdè yìí ẹ ó jíyìn owó tẹ́ ẹ kó jẹ tí ẹ pàfẹ́ tiẹ̀ tó ṣe wípé EFCC kò rí yín mú fúngbà díẹ̀ ni o ẹni ó bá kówó jẹ ni o kì í ṣe gbogbo yín o ṣùgbọ́n àwọn tó jẹ̀bi nínú yín wọ́n mọ ara wọn àwọn tó sì ní ìbẹ̀rù Ọlọ́run nínú yín wọ́n mọ ara wọn ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run ló yẹ kẹ́ ti máa gbọ́ irú òtítọ́ bí èyí kẹ́ ẹ lè so ewé agbéjẹ mọ́ ọwọ́ yín wípé a kò mú ohunkóhun wá sí ayé a ò sì ní mú ohunkóhun padà ṣí etí rẹ kó gbọ́ gẹ́gẹ́ bí olórí ọjọ́ ìṣirò wàá ṣe ìṣirò lórí gbogbo ìwàásù tó ní àǹfààní láti gbọ́ kí ikú ó tó pa ọ́ wàá ṣèṣirò lórí rẹ̀ ìhà wo ló kọ sí ǹjẹ́ bó o ṣe gbọ́ ǹjẹ́ o mú lò bó o ṣe gbọ́ ǹjẹ́ o tẹ̀lé bó o ṣe gbọ́ ǹjẹ́ o fààyè gbà láti ta gbòǹgbò so èso nínú rẹ kó tó gba ti etí ọ̀tún àbí etí òsì rẹ jáde gbogbo ìwàásù tó ní àǹfààní láti gbọ́ kí ikú ó tó pa ọ́ ó ṣe ìṣirò lórí rẹ̀ ní ọjọ́ ìṣirò tí ń ṣe ọjọ́ ìdájọ́ ọjọ́ ìdágìrì ọjọ́ òkudu ọjọ́ òkùnkùn ọjọ́ ìbànújẹ́ ọjọ́ hílàhílo ọjọ́ ìbẹ̀rù ọjọ́ ìpayà ọjọ́ tí ọlọ́run yóò ṣe ìdájọ́ láìsí àánú máa gbáradì pẹ̀lú ìwà tó ń hù lọ́wọ́ nísìn àánú rẹ ṣe mí tèmi ṣe ọlọ́run ó jẹ́ wá jésù rí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ rẹ ti gba ìmílà èmi tí mò ń wàásù yìí nígbà kan mo jẹ́ ọmọ ìṣù pọ́nbélé ṣùgbọ́n orí ọ̀fẹ́ ọlọ́run ó wá mi rí bíi over thirty years ago tí mo gba jésù ní olúwa àti olùgbàlà mo lórúkọ nínú ìwé ìyè ọlọ́run sì fún mi ní orí ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú tẹ̀síwájú kì í ṣe nínú ìgbéraga ẹnikẹ́ni kó má ṣe ṣògo irú oore ọ̀fẹ́ tí mo rí gbà àjù bẹ́ẹ̀ lọ pàápàá ọlọ́run lè fún ọ tó o bá fi ààyè gba ọ̀rọ̀ ọlọ́run nínú ọkàn rẹ máa gbáradì láti ṣe ìṣirò lórí àwọn nǹkan wọ̀nyí àkókò rẹ okun rẹ ọwọ́ rẹ owó rẹ àti ẹwà rẹ kí ló ń fi ọwọ́ rẹ kọ kí ló ń fi ọwọ́ rẹ ṣe kí ló ń fi owó rẹ ṣe kí ló ń fi owó rẹ kọ́ ò ń fi owó rẹ kọ́ ilé aṣẹ́wó kó lè powó míì wọlé látàrí iṣẹ́ àgbèrè ọlọ́run ló ń bá jà o sì níran ọjọ́ ọ̀dájọ́ ìdí nìyẹn tó o fi ronúpìwàdà àkókò rẹ ibo ló ti ń lò ilé ọtí ilé aṣẹ́wó pepper soup joint o ò ráyè mọ́ ẹlòmíì gan ti lajú láàrin ọ̀sẹ̀ láàrin ọ̀sẹ̀ kò ráyè wọ ṣọ́ọ̀ṣì ọjọ́ ìsinmi gan kàá tán lọ a lóun fẹ́ sinmi ọlá ọlọ́run dà ọlá ọlọ́run dà ọmọ a máa bọ̀wọ̀ fún bàbá ọmọ ọ̀dọ̀ a máa bọ̀wọ̀ a máa bẹ̀rù ọ̀gá rẹ̀ tí mo bá jẹ́ ọlọ́run rẹ̀ ọlá mi dà tí mo bá jẹ́ ọ̀gá rẹ̀ ọ̀wọ̀ mi dà ìní ọlọ́run ń béèrè ní ọwọ́ rẹ̀ ọjọ́ ìṣirò ń bọ̀ wàá ṣèṣirò lórí àkókò rẹ̀ wàá ṣèṣirò lórí okun rẹ lórí owó rẹ lórí ọwọ́ rẹ lórí ẹwà rẹ o bá ń fi ẹwà rẹ dá wàhálà lẹ̀ sí gbòòrò ẹ̀bùn tí ọlọ́run fún ọ gẹ́gẹ́ bí obìnrin ẹ̀ẹ́n gẹ́gẹ́ bí ohun tó yẹ kó jẹ́ ohun àpọ́nlé ó fi ń dá wàhálà lẹ̀ wàá gbèdìfélè wàá gbèdìfélè wàá gbèdìfélè ọ̀rọ̀ rẹ wá dàbí jàkáàwọ̀ àti wàhálà burúkú ládùúgbò àti nínú ìlú tó wà wò ó wàá ṣe ìṣirò ní ọjọ́ ìdájọ́ níwájú ọlọ́run pé tó ẹwà tó fún mi wàhálà mo fi dálẹ̀ o ìdí tó fún mi ọkọ ọlọ́kọ mo fi gbà ohun tí mo ní mo fi dá wàhálà lẹ̀ sí gbòòrò ó jiyàn ní ọjọ́ ìṣirò ìhà tó kọ sí àwọn aláìní tó yí ọ wàá ṣe ìṣirò ní ọjọ́ rẹ̀ lọ́jọ́ ìdájọ́ nígbà tó bá yọ síwájú ọlọ́run torí aláìní ni ọlọ́run ṣe gbé ọ kalẹ̀ kí ayé rẹ má bàa bàjẹ́ ìní ọlọ́run ṣe wà ògúnlẹ̀ síbi tó wà ó fi omèrèmèrè ó fi ta ọ lọ́rẹ kò jẹ́ kí ẹnu rẹ ó kan ó yọ̀dí owó sí ọ lọ́wọ́ kọ́ńpìnì rẹ ó múùfù ọjà ó sì ń ta wàràwàrà àwọn aláìní tó nílò ìrànlọ́wọ́ rẹ ó di ojú rẹ bí ẹni pé kójú òun fọ́ àfírà mi ò fẹ́ rí ọmọ bí ẹ bára yín dà sọ́hun ẹ̀yin kìíní burúkú wọ̀n wọ̀nyí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àwọn tó ń ṣagbe náà ló jẹ́ onímẹ̀lẹ́ aláìníkànṣe àwọn kan wà kọ̀ǹdíṣàn ló jẹ́ kí kírẹ́fìṣì ó ká sóyí ọ̀ gbogbo àwọn aláìní tó wà ní àyíká rẹ ìhà tó kọ sí wọn wà jíyìn ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìṣirò ọ̀rọ̀ ẹnu rẹ ìrìn ẹsẹ̀ rẹ àti ìwọṣọ rẹ ó jiyàn níwájú ọlọ́run mò ń tẹnu mọ́ ìwọ̀kuwọ̀ ó ti pọ̀ jù ní christendom ká máa wọ ìwọ̀kuwọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àti general overseers á sì di odi ajá wọn ò lè gbó mọ́ bẹ́ẹ̀ kì í kàn ṣe gbígbó nìkan ló yẹ ká gbó gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run a ó gbó a ó tún bu ní jẹ pẹ̀lú we are to back and bite on the altar on the pulpit kí àwọn èèyàn lè rí ibi tí wọ́n kù sí àwọn kan wà wọn ìbá yí padà ká ní pé pásítọ̀ wọn ń sọ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run mo sì ti sọ rí bí ìjọ rẹ ò bá lè yí ọ padà jáde kúrò nínú ìjọ rẹ yí ìjọ rẹ padà bí pásítọ̀ rẹ ò bá lè ràn ọ́ lọ́wọ́ ràn ara rẹ lọ́wọ́ kó lọ sí ìjọ tí wàá ti gbọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run in tó ń bá kiri ní ọjọ́ ìdájọ́ pásítọ̀ rẹ ò ní lè gbà ó ń dáràn mọ́ràn nínú ẹ̀mí ó sì ń sin ara rẹ níwájú Ọlọ́run torí àkókò mi gbáradì láti ṣe ìṣirò ní ọjọ́ ìdájọ́ bó o ṣe lo àgọ́ ara rẹ Hmm, àwọn tó ṣì lọ́nà tàbí àwọn tó bì ṣubú nípasẹ̀ rẹ wà jíyìn ní ọjọ́ ìdájọ́ àwọn tó bà tiwọn jẹ́ pátápátá ó jíyìn ní ọjọ́ ìdájọ́ ọlọ́run rán mi sí ọ ọrùn mi mọ́ bó o gbọ́ ìwàásù jí èyí lọ ó tó ọ dá lẹ́jọ́ àbí kó dá ọ láre ọwọ́ rẹ ló kù sí ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ọjọ́ ìṣirò ń bọ̀ iná ni yóò dán iṣẹ́ rẹ wò in tó fi ara rẹ ṣe in tó fi àgọ́ ara rẹ ṣe iná ni yóò dán wò ní ọjọ́ náà wàá jíyìn òòròjọ́ níwájú ọlọ́run bó o bá sì ti wà lórí ìlà ní ìtẹ́ ìdájọ́ funfun tí ẹ bá ọ̀nù ẹnikẹ́ni tó bá ti lè wà lórí ìlà náà ó parí oríṣi àwọn èèyàn mẹ́ta ni ló máa wà ní ọjọ́ náà the spectators the judges and uh, the condemned èwo ni wàá yà ní ọjọ́ náà díjú rẹ kó gbàdúrà àtúnṣe sì bá torí ilẹ̀kùn orí ọ̀fẹ́ ó sì gbàyà o àmọ́ bó o bá lò báyìí ó lè tì any moment from now mo wí tèmi o. Hmm. fún ìmọ̀ràn àtàdúrà pè sí zero eight zero seven nine seven eight zero two five six lẹ́ẹ̀kan sí zero eight zero seven nine seven eight zero two five six jésù lolúwa